torí ẹ̀ lẹ máa rí irú nǹkan yẹn náà ló ń ṣe Saheed lẹ́nu Saheed ti fi òun wípé òun ń lọ bóun ṣe ń lọ ńgbà yẹn torí ayé tó fẹ́ jẹ sheik ó ti ní plan tó ti plan sílẹ̀ ó fẹ́ wá sí Nàìjíríà ẹrù gbàǹgbà ti drop nàìjà ló ti lè ráyè yẹn jẹ hmm. àwọn oníṣúná òde ní afẹ́fẹ́ yẹyẹ oníṣúná òde ń ṣe é kó bá ní kò ní dá kó wọnú ṣọ́ọ̀pù torí pé fẹ́ ra ó fẹ́ ra t-shirt ẹyọ kan kó wá máa ní inú ṣọ́ọ̀pù láwà yíyọ ẹni òdùnnú gbọ́dọ̀ sọ àwọn oníṣúná kò lè ra yíyẹ tiẹ̀ hmm. ẹ wá gbádá kó rí fẹ́ǹfẹ́ fẹ́ǹfẹ́ kẹ wá máa fi gbogbo wọn ó púpọ̀ ní work láàrin oníṣúná oh, ó bẹ̀rẹ̀ ń wá ìyọnú àwọn oníbídíà láti lè gbé Nàìjíríà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ gbogbo hmm. kìnìyàn ó ti set kìnìyàn sílẹ̀ but àwọn tí ń rí traces tipẹ́tipẹ́ ẹ bá wo nǹkan sí ìkó bá a ṣe rí traces yẹn èmi ti ń sọ fún un àti ń jọjọ ń wọ̀ ọ̀nà ara wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe nǹkan tó fà á nìyẹn tó ṣe àwọn wo ló dúró ti sàáyé ṣe àwọn alùsùnà àwọn sàlàfíà hmm. ọjọ́ tó lóun lọ lọ pẹ̀lú ìmọ̀ràn ń lọ ibi tóun tó sí òun máa sọ ọjọ́ kejì ẹ̀ abọ̀nbáàdì ẹ̀dẹ̀ mi pé àná abọ̀nbáàdì ẹ̀dẹ̀ mi pa àwọn béèrè pé mo ò tí ì lọ ni kí ó tún dúró ṣe <laughs> máa lọ ṣẹ́rí ṣèkì gbìyànjú àwọn àfáìsì nìyẹn kò wá ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ní o northern part of Nigeria the same hmm. United Kingdom the same United States the same Australia the same Canada the same all over the world sheikh bí àwọn alùsùnà àwọn sàlàfíà bó ṣe ń ṣe kiri nìyẹn o bí wọ́n ṣe ń ṣe ìgbìyànjú kiri nìyẹn ìgbìyànjú yẹn ó ṣòwò ó ṣòwò ní ó ṣòwò make positive impact So, kí Allah kó bá wa san kó bá wa san àwọn àfáà lẹ́fọ̀ọ́ lò torí ẹ̀ ni mo ṣe máa ń wo Saheed wípé Saheed ó lè rọ́nà lọ Hmm. ohun tó bá wù kẹ ẹ ṣe láburú ṣáìdì gbogbo ẹ kí èbó tó ń ṣe ẹ lè wọn náà lọ. ìjẹrin yẹn. irọ́ ò lè borí òdodo kò bọ́ sí gbàgbé ẹ̀. Hmm. torí gbogbo ilé tó ń ṣe tí wàá kàn já wá lẹ́ẹ̀kan wọ́n sì ní wọn àti wàá rò pé bóyá àbọ̀ ti gbàgbé tó pọ́síbù ìwọ náà mọ̀ pé irọ́ ò lè borí òdodo. Hmm. kò pọ́síbù wọn náà wo gbogbo nǹkan táwọn àfa ẹ̀ ti àwọn àfa ẹ̀ àwọn ìwà saudi gbogbo ayé títí wọn saudi ìjọba saudi saudi ìjọba saudi kò ń sàwọn àfa àgbà nìkan ò ṣe èkó àtàwọn ọmọ kéékèèké tẹ́ẹ̀rí táwọn náà máa ń gbógun ta. àánú nọ́mà nọ́mà bó ṣe rí náà ni. Eh, gbogbo wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò dámọ̀ nǹkan kan wọ́n dẹ̀ ti di olówó. Hmm. tú àwọn arabiya yẹn. bẹ́ẹ̀ ni. tú àwọn arabiya. bẹ́ẹ̀ ni ojú ojú wọn ojú wọn wò kówókó saudi ni gbogbo wọn ti lọ kó wà wà alábòsí òsì wọn lè lọ sí kọ́tọ́rù kan lọ kówó ń bẹ̀. Saudi Kuwait gbogbo àwọn Arabian. àwọn alábòsí àwọn àwọn jìbìtì. ẹ gbogbo àwọn ọmọ kéékèèké yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tó. àtàwọn bàbá wọn náà gbogbo wọn. àtàwọn bàbá nì àtàwọn bàbá àtàwọn ọmọ kéékèèké yẹn ẹ máa wá rí wọn wá wá fẹ̀ sínú orí iṣẹ́ àwọn tó ń kọ́ nínú ilé wọn bíi pé fámìlì wọn kan lówó lọ́wọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kankan <laughs> o àbú àwọn arábù náà lọ́lọ́run ti lò ní sábàbí dáadáa fún ọ kò sí ẹ̀wọ̀n aṣáburú ń bẹ̀ tó lọ́ọ́ bá lò ọ ní sábàbí tó o bá ti jàǹbá àmọ́ náà o tó o bá jàǹbá àmọ́ náà hmm. tọ́lọ́ dẹ̀ ní kó kó náà lo àwọn kan sábàbí dáadáa bọ̀ kó wá máa bú àwọn yẹn bí èèyàn bú irú ẹ̀ á wá máa wàá tún wá máa gbógun ti àwọn simpipu yẹn Saheed ò rí bálábòsí làwọn yẹn. Hmm ah Saidi tó máa jẹ oúnjẹ nǹkan lọ́wọ́ bí àṣà bàbá rẹ tó fẹ́ tó fẹ́ sunkún torí ẹ̀ bàbá lówó hmm. ọlọ́wọ́ bá wa sọ ẹni ẹ̀sọ́ lóko inú wa ń dùn fún gbogbo nǹkan báyìí àdúgbò lọ́wọ́ yìí lọ́sàkùnrin Assalamu alaikum warahmatullahi Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ẹ ra àbá. Ẹ kú ìgbìyànjú. Ẹ̀wọ̀n ìgbìyànjú ni o ọlọ́run bá wa dúró tì yín bá wa san ilẹ̀ sàn lórí. Allahumma amin Allahumma amin àtẹ̀yìn náà. àti Allahumma amin àtàrà yín náà ṣàdúrà fún Sheikh eh, Yusuf Ahmed Yelbayi ah, àti gbogbo àwọn àfáwà àwọn àfáwà dáadáa àwọn àfáìsì ọlọ́run bá wa san ilẹ̀ sàn lórí. Allahumma amin. Eh, à ń fi tinútinú la fi ń ṣàdúrà fún torí tí ẹ bá mọ bínú wa ṣe bá ń dùn lórí wípé ẹ káàárẹ̀ ọkàn ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà kó rẹ̀ ẹ jẹ́ kó sú yín because tó bá yẹ pé àwọn nǹkan yìí èèyàn ń ṣe torí ayé ọ̀tòrí nǹkan ó tó kó súyàn ṣèkì hmm. eh, especially pẹ̀lú boy saheed tí ọpọlọ ẹ̀ dorí kò lórí hmm. tó jẹ́ pé sheik same thing ló máa ń repeat bójú ayé ẹ̀ láti di hmm. last two three years àbọ̀jọ́ olúbẹ̀rẹ̀ eh, àdánwò tó bá gbèsè ayé ẹ̀ yìí ẹ sọ fún mi nǹkan tó ń sọ sheik nǹkan tuntun wo ló fi sí hmm. ọ̀rọ̀ Dr. Sharaf eh, wọ́n ní tàbílíkì wọ́n ní kán lọ́ọ́ máa ta símẹ́ǹtì kán lọ́ọ́ máa ta gbogbo ẹ̀ nǹkan kan náà ló ń repeat kò ní nǹkan kan ju pé kó tó bá ti ní talking point yẹn nǹkan tí ara máa fi tún àwọn èèyàn ẹ̀ jẹ so kán ṣáà mọ̀ pé ó sì wà láyé ẹ hmm. mọ̀ àwa jáde àwa máa dé the same thing and at the same time sheik bíi pé ó ń wá ń yiri wá wò pé sọ ti sọ ṣé nǹkan tán làwọn lè ṣe àwọn sọ máa ṣe ṣáà ẹ mọ̀ bíi pé kó máa wà ó pè sọ yìí lè ṣe ṣáà hmm. <laughs> ṣáàìdì a lè gbàgbé ẹ láéláé <laughs> tí gbogbo èèyàn bá ń jẹ lọ ìwọ ò lè jẹ lọ oh, oh. gbogbo àwọn èèyàn ò jẹ lọ ṣùgbọ́n tán bá tiẹ̀ ń jẹ lọ wò ní jẹ lọ láéláé. Hmm. nǹkan kan tí ọlọ́run á yàtọ̀ fún mímọ̀ yàtọ̀ fún òye tí ọlọ́run bá fún àwọn olódodo Saheed torí kó máa búyàn kó máa ṣépè kó túrú kọ̀ọ̀kan lára títí wa hmm. ara títí ẹ ò lè gbà á ara títí àwọn títí yín lè gbà nǹkan tó ṣe máa ń pariwo kiri nìyí mo kàn mo kàn fẹ́ wá kí pé ká dúpẹ́ lọ́wọ́ yìí kọ́ náà kó bá wà pẹ̀lú yìí. ó wá sọ̀rọ̀ kan wọn láwọn oníbídíà tóun bá sọ̀rọ̀ ó ní wọ́n kọ́ fún yín mímọ̀ wọ́n fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ kó dárò pé èèyàn kan nínú wọn tó ní mímọ̀. mi ì sọ lẹ́gbẹ̀ẹ́ títí ẹ o ṣáìdì o bọ̀ kàn gbé wọn sórí òṣùwọ̀n jáde wá kó kàn wá mú kan jáde nínú àwọn oníbídíà tójú ní mímọ̀. Hmm. mi mọ bóyá kọ́sí gbogbo àwọn tó lè máa rí náà ni labib lágbàjì àwọn àfáà rẹ̀ nìyẹn àwọn dùtùrùs àwọn àfáà rẹ̀ nìyẹn àwọn ọ̀ọ́là àwọn àfáà rẹ̀ nìyẹn oh, oh. rashidi olómi bókìtì àwọn àfáà rẹ̀ nìyẹn bàbá pastor Felix Felix of Nolan saheed àwọn àáfàá ẹ̀ nìyẹn hmm. jáde wá bàbá lówòrò bàbá dáadáa àwọn bàbá tó ń pa ẹ́ lẹ́kún àbí <laughs> òun ọ̀rọ̀ bàbá yẹn omijẹ omijẹ fi jábọ́ lójú ẹ̀ hmm. saheed àwọn àáfàá ẹ̀ wá jáde wá kó wá sọ pé ẹni yìí kò ní mímọ́ sí bóyá àwọn èèyàn ẹ tuntun àwọn àwọn ará ilé ìsọlá ti àwọn èèyàn ẹ tuntun. <laughs> jáde wá kó wá sọ fún wa kó tiẹ̀ point out ẹ̀yọ̀ kan tó hmm. tó tó lè tó lè dúró sí ọ̀dà bàtà àwọn àfáìsì hmm. àwọn àfáìsì sáwọn ìkùránì ìkùránì tó kó tó kó tó kó ara ẹ sínú wàhálà pẹ̀lú wọn ní aláàkó wà pẹ̀lú wa. àmín àmín àmín. àdánwò ńlá bá ẹ o ìdẹ̀ hmm. mọ̀ wípé o mọ̀ ọ́ mọ̀ sáàsì ọwọ́ ṣàìtàn ni lórí tó fẹ́ jẹ́ láyé hmm. tí ẹ wá sọ pé nǹkan tó tiẹ̀ wá jẹ́ láyé yẹn náà kí ló wá dà fún ṣáìdì ó wá ó hmm. wá wọnú àtẹ̀wò after àtẹ̀wò after àtẹ̀wò ọ̀rọ̀ ọ̀rọ̀ òwúdọ̀ lẹ́nu ẹ mọ́ ìyẹpẹrẹ wa ń bá ẹ gbà wà á sọ̀rọ̀ twenty hours kò ní nítumọ̀ nítorí tí hmm. pariwo tó ti fẹ́ kú sí ní ọdún tó kọjá lọ òun náà wà tún wá repeat n ò lè sọ̀rọ̀ àwọn oníbídé àmọ́ láyé ìyẹn ti gbó mú ẹ lọ́wọ́ kó ní bídí àgbé ọmọ kó fi ṣògùn owó o ò lè sọ̀rọ̀ kó yíyọ tó bá sọ̀rọ̀ o ò lè dárúkọ wọn. o ò tó bẹ́ẹ̀ ó ti bọ́ mú ẹ lọ́wọ́ Saheed kò kí ń ṣe pé bóyá iṣẹ́ Ọlọ́run ló lé ẹ dé lẹ́bù yẹn o ayé òun torí ayé tó wá òun ló so ẹ di ẹni yẹn bẹ̀rẹ̀ dé lẹ́bù yẹn o ṣùgbọ́n o lè dárúkọ Dr. Sharaf o lè o lè o lè àdírẹ́sì wọn bíi pé ọmọ inú ẹ̀ ló bá sọ̀rọ̀ hmm. wà á pe fádìlò o lè pa àwọn yẹn kò sí ẹni anything bọ́ ó ní ẹ lára kó o pe kó o pe Rashidi olómi pòkìtì ó ní o lè dárúkọ ó tiẹ̀ lè sọ kankan pa ọmọ <laughs> wá ní wá lọ́dọ̀ ó gbèsè ẹrùn ọ̀rẹ́ Saheed ṣé irú tọ́lọ̀ máa ń gbé rọ́yàn nìyẹn gbogbo wa polówó pé àwọn yìí àwọn ọ̀tá ọlọ́ọ̀ni kó tún wá dé kó tún wá máa láwọn àwọn gangan ni the best. Hmm. Saheed àwọn yẹn ló tún bá a ṣe àwọn tó ti fi ara ẹ̀ ṣépè Chief ó ti sọ ní ọjọ́ kan ó ní ẹ̀yìn ẹ̀yìn ó ní ẹ̀yìn ìyá wa àtẹ̀yìn bàbá wa gbogbo tí bá ti rí mi tí mo ti ń rò máa ń pẹ̀ láwọn pípò yìí ó ní ẹ má tẹ̀lé mi o. àwọn ìyá àwọn ìyá àwọn àtàwọn bàbá àwọn yẹn ò wá rí ìsìn. wọ́n rí i ọgbọ́n ah, Chief ọlọ́mọ máa lọ́nà bàdì láyè ká fọ́jú. Hmm. irú àwọn yẹn irú àwọn yẹn ló máa pọ̀ irú àwa táwa tọ́lọ̀ ti ní káwa rí yẹn a tètè gbọ́ bàtà wa pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ́ ọlọ́mọ jẹ́ ń ṣọ̀fọ̀ hmm. àwọn yẹn wá rírú èèyàn sí betrayal máa máa wọ pé betrayal of what betray betray ẹ tó jẹ́ kó ti wà nínú àjàgà iṣu àfi kí àlá àkọlà nìkan lò. ṣe é bọ̀bọ̀ yìí òun ló sọ bẹ́ẹ̀ ó ní káwọn èèyàn tètè pariwo òun o ẹni tí ò bá pariwo òun kó má tẹ̀lé òun àwọn same people tó sọ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ti because ọ̀pọ̀lọpọ̀ wọn kò símọ̀ fún wọn ṣèkì wọn kàn fi ń nájú ni yàrá hmm. kó bá wa yọ wọn kó bá wa kó sí ojú wọn kó bá wa sí gàgá yẹn tó ń block olólù yẹn kó bá wa sí ojú wọn because Saheed ń fi wọn wáyé ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ wá lé ṣèkì bóun ṣe ń jayé yẹn àwọn tó wọ́n tó ń waste owó wọn láti láti ra credit láti wò òun lè hmm. fa àwọn akókò tí wọ́n jayé wọ́n dẹ̀ sì tún wọ́n tún ṣìnà pẹ̀lú ẹ̀ ẹ̀ hmm. wo ìyá méjì kó ló bá fi wá ní ẹran yàn kó bá wá sí gàgà ojú wọn kó bá ní torí bóun fẹ́ fi wọ́n jayé kó wá máa ṣì wọ́n lọ́nà hmm. gbogbo nǹkan tí mùsùlùmí máa glorify ara ẹ̀ ẹ máa mọ̀ ní pé ṣé ìpín pé bọ́bọ́ yìí ti nù. Hmm. ayé tó ayé tó ayé tó jẹ́ lógún yẹn ọlọ́run ti fa ayé yẹn ó ti fi ó ti fi ṣàdánwò fún un hmm. tó já irọ́ yẹn gbà yẹn ó ti fẹ́ ìfẹ́ títí wa táwa nìsí kò jẹ́ kójú tiwa gan rìn ó lóun ó dà pé lóun máa ń ṣiṣẹ́ àwọn tó máa ń gbọ́n petrol ní kíkọ́ mi kan tó ti ń petrol bóyá storage kan ni o bóyá reservoir kan ni o ó lóun wá try láti jáde òun àti ọ̀rẹ́ ẹ̀ kan tó máa ń pè ní lòkùnbá bí tó hmm. ti ń try láti jáde tí mi bá tí mi bá miss story yẹn ó wá miss step certificate so bí bó ṣe miss step tó ti fẹ́ lọ sókè nìyẹn gbogbo ikùn ẹ̀bà tó wà níkùn ẹ̀ gbogbo ẹ̀bà ó lò já sínú ó já sínú reservoir yẹn ni. tọ́lọ̀ ti pèsè ibi tó tí tí angel ti wá fi tiẹ̀ nìyẹn sí. Oh, bó ṣe bó ṣe ẹ mọ̀ ó ń kóòdù ọ̀rọ̀ yẹn bọ̀ kò lè sọ jáde. <laughs> ó lágbára. ọ̀nà kò ṣàánú ọ̀kan lọ́mọ ló járọ̀ yẹn gbà yẹn. <laughs> ṣé mọ̀ gbogbo ọ̀kan lọ́mọ ló járọ̀ yẹn ló kó ní sáàkì fẹ́ fara ẹ̀ dín kan ó fẹ́ máa gbé ara ẹ̀ bíi pé ọlọ́run fún ní mẹ́sáàgì. Hmm. the same thing tó ń ṣe Jamiu nìyẹn sheik tẹ bá lọ wo Jamiu Adégúnwà hmm. tẹ bá rí tó bá lọ tó bá bọ̀ tí christian kan bá ti téèyàn kan bá ti tó bá ti fi ìmọ̀ jù lọ the next step tó máa ṣe àwọn alùsùn náà wà jàmbá yìí àwọn alùsùn náà wà jọmọ gbogbo òṣòwò Jamiu Adégúnwà láyé sheik alùsùn náà wà jọmọ àdìwò títí ẹ̀ ẹ <laughs> sọ pé kí ni rísìn sheik jami ò fẹ́ gbé ara ẹ̀ sílẹ̀ bí òjíṣẹ́ kan alẹ́ sì mọ̀ ni ah, ìgbà tí irú wa bá lọ tán lẹ tó máa mọ iyì wa oh, ẹ sì oh. rí mi láàrin yín mi bá ń fìdí gbòdì sheik alẹ́ alẹ́ mo ṣe bá ń fìdí gbòdì kò tí ì jẹ́ kẹ́ mọ iyì wa ẹ̀yin máa mọ̀ mi àwọn wo ló tó àṣírí ẹ̀ pé ó aláìmọ̀kan yẹn because ó fẹ́ gbé ẹ̀sìn ní ìwà fún wa hmm. gbogbo àwọn nǹkan tó fẹ́ gbogbo àwọn nǹkan tó wà yìí lò tí tí ó tó tó rin ilẹ̀ nínú ẹ̀sìn òun fẹ́ máa dojú ẹ̀rù hmm. because kò ní ìmọ̀ tó lè fi máa fèsì àwọn kiri yó tó bá ti ń kóòtù àwọn àdéhìsì tó díjú fún un. jamiu kò fẹ́ ṣe wàhálà mímọ̀ yẹn ó wá ń wá easy way out the easy way out náà ni pé kó máa ní irọ́ ni irọ́ náà pa kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ hmm. àwọn yàrá ní gbogbo tẹ bá rí àwọn àdùsùn náà tán wà into comparative shade gbogbo àwọn tó járí ìwòmọ̀ yẹn làwọn máa ń yanjú fáwọn àwọn even àwọn tó jẹ́ mọ̀sẹ̀sẹ̀rẹ̀kú àwọn orientalist even kò jẹ́ àwọn christian àwọn apologists gbogbo ẹ̀ pátá. Hmm. táyẹ̀sì máa fi pé bóyá nǹkan wà ńbẹ̀ àwọn àdìtì táwọn táyẹ̀sì máa fi pé nǹkan wà ńbẹ̀ àwọn ti mú muslim àwọn máa yanjú ẹ̀ wọ́n á fọ́ sí wẹ́wẹ́ wọ́n á ṣàlàyé fún ẹ gbogbo ìmọ̀ tó bá ẹni topic tó bá mú wá wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀ but Jamiu ò lè ṣe gbogbo nǹkan tó kàn fẹ́ ṣe ni pé dìpẹ̀lú kùsọ̀kì nìkan ó tán kò jù bẹ́ẹ̀ lọ hmm. ó dẹ̀ máa ka kọ́ bẹ́ẹ̀ kó máa ka Yorùbá Bible gbogbo nǹkan tí fún ẹ̀sìn rárá kò fẹ́ ṣe wàhálà mọ́ ṣé ẹ mọ̀ ìdí. àwọn tó dúró ti Jamiu tó fi dẹni yẹpẹrẹ dìní àwọn alùsùn náà ni. ìṣòro Jamiu nìyẹn o because bá kàn rí ẹkàn máa rò pé kí làwọn alùsùn náà gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbà kankan lọ́wọ́ ẹ̀ torí wípé ibi tó fi ò pé bóyá because gbogbo ìgbà ẹ ṣe ìkẹ́ báyẹ̀ kì í tọ́ ẹ̀. ó ni kò níyì ìfúndọ́dọ̀ ọ̀rọ̀ àwa yìí náà nígbà yẹn. Hmm. tó yẹ ọlọ́run wá ń gbé yẹpẹrẹ bá yẹpẹrẹ yẹn kò kọ́ fàdé